Space TV. Muswobi. Ladies and gentlemen, it's your boy B-Man and I'm here live at the movie premiere of Ash Oluwaye and Asho Bomoye. You guys need to be here. It's an amazing movie. He's my friend. I came here to support. And ladies and gentlemen, it's your boy B-Man and keep watching Face TV Africa. Subscribe and God bless you. What's up people, this is your boy, my name is Oluwasegun Tomdola, in case you don't know. a Hollywood actor and a movie producer, a songwriter and a scriptwriter. I'm here all because of Greenview Entertainment. Right about now, we're here to premiere the two movies that you can see on my background, you know. Anything about Greenview Entertainment is always the best, in case you don't know. I can tell you, you can never ever regret that you're here today. Yeah, orúkọ mi ni Adérónkẹ́ Adéníyì. Eh, ṣé a lè mọ ìdí tẹ́ fi wà níbi ẹ ìdí tá a fi wà níbí lé ní òkì kò pé méjì bí kò ṣe pé a wá fún movie premiere our two movies aṣọ bọmọyẹmọ àti olówó ayé two fantastic movies tó yẹ pé ẹ lè wait láti rí. Ibrahim Yekini Bakari, aka Ìtẹ̀lẹ̀dì Icon aka Anini aka Muria Tọ́lágbé aka Orílógbé aka Baba Dabira aka Báwọlẹ̀ Ìfẹsẹ̀ ṣáàmù àìsàn lámánjàsùn tójú bá ti red làwọn máa mú red label èèyàn tó mẹ́nẹ́ sí tí ó ṣẹ̀sìn tó bá mu bàáràn kò lè yarọ ó ti èèyàn ajá tó ń jẹ̀gbẹ́ tẹ́ bá ṣí sọ́kàwé fún un ó máa wọ́n ti sókè. maçã, a cólera de biquíni de ouro, poder era de teu poder era verde de ouro, poder papá de aleta, é do na benefício a xoxe, é do de ouro com pincel e remado. Is a round of applause for Elesho. A round of applause for Elesho. Daddy, ẹ fún Mikey now. náà. Ẹ fún bàbá máìkì kan sọ báwọn olè sọ̀rọ̀. Wọ́n láwọn kí gbogbo lé. Èwo ni ẹ̀mí náà ti wà fún that's silly boy ó perform mi. ọmọ yín. sẹ́kọ̀ ah. pẹ̀lẹ́ ní ẹni ẹlẹ́sọ̀. dáàdì ẹlẹ́sọ̀ dáàdì ẹlẹ́sọ̀. máa kì náà ìlú àwọn ẹwọ́n mílíọ̀nù. ó ti disgrace yín o. ẹni tó bá tọ́ pé ẹni ẹlẹ́sọ̀ ó jẹ́ ẹni wọ́n mílíọ̀nù lóòótọ́ èdè mo bí ẹ̀ máa ń gbowó ewu ewu ọ̀rẹ́ náà ọmọ yín ni. ó ti disgrace yín ni o. ẹ̀yẹ ní màbọ̀. wà á bá bàbá ẹ sọ. public school ẹ lọ́wọ́. Com a sede do moral Natural, natural Com a sede do moral Hoje eu te amo, morte Como você Vou já preso pelo jabuti olówó kọ́mọ wá ṣòye àwọn ọmọ tí wọ́n fi ṣeré wọ́n pè lọ́pẹ́ máa fún wọn kí ṣe bí ilé ẹ̀kọ́ ti tọ́. My life be we yẹ ọkọ My life be we yẹ ẹsẹ̀ wọ́n. My life be too My life me too bad oh yeah My life me too bad My life be too cash oh yeah. Pero no la la, àwọn alákọ̀ọ́lù bíi tiẹ̀ wọ́n tà kìí ṣe àwọn ẹlẹ́dẹ́ka àwọn ẹlẹ́dẹ́ka àìsàn wọn dá òkú ọjọ́ kejì ọjà alábàdìbí àìbí àbáta àjọ àbálẹ̀ wọn àtọ̀ sára òkú òkú nìbọ́rọ́ ẹ̀sìn àtọ̀ ara oníjọ́ bí òkè ọlọ́gbọ́n ló lè gbé oníjọ́ bí àkàwọ̀ àwọn òkú nìbọ́rọ́ kékeré ọ̀rọ̀ ayé bìí. Oh, my God. you. That's what before. I shall get this. I will get it. September yes, I take my way. Come here as what you belong to, be what you belong to. I'm not saying that ẹnikẹ́ni o bá tún padà wọlé ìdẹ́kí túbọ̀ kí n sùn díẹ̀ bẹ́ẹ̀ ni mo gbọ́ tí àwọn kan bẹ̀ sí pápá àánú lé mi bóò ló ṣe jẹ́ àwọn wo ló wà ní kiri ìdẹ́kí tún tẹsẹ̀ bọ́ta kí n tún wẹ̀ tí pápá àánú òòtú lẹ́nikẹ́ni o pariwo lé mi lórí ariwo yìí pọ̀ débi pé etí mi fẹ́ di mo bá fi sùúrù bọ́ ọ̀tá lẹ́lẹ́ẹ̀kẹta bí mo ṣe gbẹ́sẹ̀ síta tí mo bẹ̀rẹ̀ sí wo gbogbo àyíká pé ta ló ń pariwo ta ló ń kanlẹ̀kùn ta ló fẹ́ já páànù bẹ́ẹ̀ ni mo ní pé o ò ní kankan o ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún mi pé gbogbo ilé tó wà lára ti ilé mi gbogbo ilé tá a jọ dúró ẹ má jẹ́ kó yà ìyàlẹ́nu mi ò nílé kankan mọ́ gbogbo ilé ti rá o ilé tó rẹ̀ yìí lẹ̀rú fi bà mí ìjẹ́ kí n sá padà wọnú ilé tèmi pé èèmọ̀ rẹ o bí mo ṣe súnmọ́ ilé ilé mi ń súnmọ́ yìí bí mo ṣe ń súnmọ́ ilé yìí ló ń súnmọ́ yìí bí mo ṣe àwọn ojú kan tí lè yìí dúró bẹ́ẹ̀ ni mo ní tí èbí bẹ́ẹ̀ sí jáde láti inú ilé yìí ẹ wò ó alẹ́ tí mò ń sọ èmi ò ní tàn yín ìtọ́jú mi rí kìí ṣe kékeré ṣùgbọ́n àwọn ò lè ṣàlàyé ẹ̀ fún gbogbo yín torí tí n bá ní kí n ṣàlàyé rẹ̀ tán àìmọye nǹkan tó lè ṣẹlẹ̀ torí ìtọ́jú mi rí lọ́jọ́ náà láti ní tí n bá fi sọ oríṣiríṣi nǹkan ni ó ṣẹlẹ̀ ẹ má jẹ́ yá àṣọ mi tá a wà yìí ṣùgbọ́n ibẹ̀ ni mo ti pàdé arákùnrin kan tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì ńlá táwọn èèyàn ti ẹ̀ pariwo pé báyà agbára ayé ló ń lò ní o báyà tàbọ̀rọ̀ wá ni ṣùgbọ́n mo ní ìjọ kan tí n bá ti wà láàárín àwọn èèyàn bí èyí màá lè pé wákẹ́ ẹ lè mọ̀ bíbélì ní ẹwà ìdìbò dájúdájú kí ẹ̀sìn di ètí ṣe òótọ́ mú ẹ má jẹ́ kó yà ẹ́ bàbá rẹ ti wà á lóde agbára ṣùgbọ́n ìkìlọ̀ kan rèé ẹ tó bá wà á ta kójọ kó wọlé nítorí bíṣọ̀ọ̀bù yóò fi taratara gbádùn ó lè gba bí kíni wọlé ó lè já páàlì kó já wọlé ó lè gba bẹ́ẹ̀ lẹ̀ wọlé ó lè rá wọlé ó lè gorí èèyàn yìí kó wọlé ṣùgbọ́n wọ́n ti bẹ̀rẹ̀ pé kó máa ṣàánú yín nítorí pé lára lásán ni ó lè má yẹ yín bíṣọ̀ọ̀bù ẹni ọ̀wọ́ In a land of myth and a time of magic, the destiny of a great kingdom rests on the shoulders of a young man. His name, his name, Beowulf. Yeah. àìtó onílù àdìyà ó mọ̀ mí èmi ni bíṣọ̀bù ilẹ̀ Oòduà Oòduà ló pè mí sà ó ti lọ Oǹdó ó ti lọ ọ̀rẹ́ mo lọ Ìbàdàn Olúwa ni mo fi ẹ̀tẹ́ lẹ̀ mo ń ṣe kéde sà Olúwa ni mo fi ẹ̀tẹ́ lẹ̀ mo ń ṣe kéde sà wo mo ṣe ń wò mí sà wo ẹni tó ń wò yìí òun ló ń ka níbẹ̀ nìlọ́run. Olúwa fi ẹ̀tẹ́ lẹ̀ alẹ́ fi ẹ̀tẹ́ lẹ̀ ẹ̀ pàlàpà. ọ̀dọ̀ tó ń kó ta ẹni ọ̀wọ̀ wá kí yìnyín bíbélì ní bíbélì tó bá kà. lẹ́yìn àti kọ́ ó ní orí tí a bá kà àti ẹsẹ̀ tí a bá kà tí ò bá pé ewé ẹ̀ kan. wo bíbélì tó bá mú tí ò pé ewé ẹ̀ kan kà mo bá sáré sọ fún ọ̀hìn sà wo kò yẹ kí n wà níbí sà pàtí là ń ṣe lọ́run jésù ṣe bẹ́ẹ̀ dé three billion years sà mo ti mu tí mo tí orí mi ti fẹ́ dàrú bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí pèpè invitation tàbí wọ́n tọrọ ńkọ́ olówó ayé aṣọ òkú ọmọ yẹn lọ wò ó tó o bá fi ní ìsìn àkókò yìí aṣọ òkú ọmọ yẹn lọ ó màmí kò sẹ́ni tó lókìkí ní èmi ni mo gbàdúrà fún sà èmi bí náà wulẹ̀ ògbà wò ó tó o mọ̀ mí béèrè lọ́wọ́ ọ̀yá máyọ̀kún tó yẹ adéwálé òkiri tàyíṣà tó yẹ wá sábà gbé bíjọ́ ẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ ó bá gbé máyọ̀kú jáde fún mi ó bẹ̀rẹ̀ sí sọkún bí mo ṣe gbá ìṣẹ̀dá máyọ̀kú rẹ̀ ta mo bá rí iná lórí ògùn máyọ̀kú mo ní tó ìṣó tẹ̀kọ́ ríran yín ni ó ní gbogbo ọmọ bí òun fi kiri ẹ̀kọ́ ni mo ní iná ni mò ń wò lórí ògùn ọmọ ìta mo ní tọ́ba bí ọjà mo ní kí ẹ̀kọ́ bá mi ní orí tẹ̀lẹ́kọ̀ọ́ ta bó ṣe dé nìyẹn ó ní bàbá mo ti wà lórí tẹ̀lẹ́kọ̀ọ́ mo ní bá mi lẹ́lẹ́kọ̀ọ́ bìs ẹlẹ́kọ̀ọ́ bìs mo ti parí gbogbo sẹ́yìn ta tá a bá ń pariwo ìwọ ọmọ tó ń kọrin mo rí dàda lórí ẹ olúwa ní kí n sọ ẹ́ déèyàn bá síbí ọ̀run ní kí n sọ ẹ́ déèyàn ni ó fẹ́ lókòlò nìyẹn tó ọmọ dèbídò dáadáa èmi ni mo sọ déèyàn thirty billion tó ń pariwo ọ̀run ni mo ti gbà wọ́lẹ̀ síbẹ̀ yẹn ká bíbélì ni a fi ẹ̀tẹ́lẹ̀ àṣẹkẹ́lẹ̀. owó ẹ̀tẹ́lẹ̀ ẹ̀tẹ́lẹ̀ ẹ̀pàlàpàlà. kúwà ẹ̀lì àpàpà tẹ́lẹ̀ àyè wà ọ̀nà. iṣẹ́ small doctor ni mo máa ṣe fún ọ̀la mọ dọ̀tọ̀ lórí mi bàbá ẹ sọ mí léèyàn tó bá gbọ́ ajá wà èrè ajá dù èrè àwọn ajá burúkú ni mo fẹ́ sẹ́kù mọ dọ̀tọ̀ sà àwọn ajá òkú ò lè sáré fà ó máa gba mí dé sí ms ni ó máa sọ ajá mẹ́rin mọ́ra ajá mẹ́rin tí kankan bá là ọ́nù wọn ó mẹ́rin mọ́ nìyẹn. aṣọ òkú ọmọ yẹn. ó ní o fẹ́ sọ ọlọ́ọ̀ni ní ìtú àṣírí kan sà kí gbogbo kámẹ́rà máa lọ bẹ̀ẹ́ sà ọ̀rọ̀ jìgan lolúwa ní kí n sọ sà jìgan bẹ́ẹ̀ sí dọ̀bálẹ̀ bẹ̀ẹ́ níta ó ní bíṣọ̀pù ó ní ẹ̀ sàánú mi ó ní bàbá ẹ̀sọ́ mi dé èèyàn padà tó o máa ẹ̀jì mi tó ń gbọ́ èmi ni mo fún jìgá o kò sẹ́yìn mi o jìgá olúwa ní kí n sọ fún yín pé ẹsẹ̀ pétẹ́lẹ̀ ìsàrọ̀ ẹsẹ̀ méjì ti káre ẹsẹ̀ méjì ló wà ní bá mi mo ní mo tẹ bá mi wọ́n bẹ̀ sí sunkún ọlọ́run lọ́rùn lórí jìgá olúwa wà tọ̀ ẹ wọ́n ní òfin ọ̀fọ́ mi rà. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ ìgbà fi ìṣẹ́ fún ọ. ẹlẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀ ó bá fi ìṣẹ́ fún ọ. onídìí kan máa yọ ẹsẹ̀ kára ni. owó bá lè sọ mí yọ bí ní sẹ́mi náà mo bá gbé àgbáyé. rìsáàtì rẹ̀ o rìsáàtì mi rẹ̀ sá o. wọ́n ní yìí kan mo ní tó ọmọ ẹ̀jì mi tó ń pariwo mo ní kéèyàn kan bá ti bá ọ sọ òògùn oyin là lò tó bá gba owó ọmọ ẹ̀jì mi àgbà òògùn ẹ̀fúnjì kan ni. bí àwọn ti ẹ̀ parí oṣù mẹ́ta yí ọ olúwa ni màá sin ìgbẹ́ àsórí ẹ̀fọ́ ẹ̀. ayé bẹ́rẹ̀ tí fi mí bú ẹ ó lóun lọ bá arọ ó ní nìkan ti gbà pọ̀ náà lọ́wọ́ olúwa ni o tẹ̀ bẹ̀rẹ̀ mi o olúwa ni ó àtìgbọ́n náà mo fi ẹ̀dá àgbọ̀ sí mi. ìgbà rẹ̀ ò dùn kó máa jọlá ẹ̀ lọ olúwa sọ pé tó o bá ti rí yìí kan máa rí àwọn kan wọ́n ká ìtẹ̀lẹ̀ bí àìkọ̀ lówó yẹn. Oh, my o dáhùn ìyá tó bí ẹ ló mà mí ìyá ẹ tàbí àkúbọ̀ ìtẹ̀lẹ̀ ó àtọ́ ọdúnladé ló wá bá mi mo ní ọdúnladé mo ní iye òkúta lè jẹ́ ni mo wé ta iṣẹ́ bọ́ọ̀lù mo fẹ́ ṣe pín tó ọmọ bọ́ọ̀lù mi lélẹ̀ ó lè ní mo ní ọ̀rẹ́ máa máa yìí wo tó bá tó tó bá yìí tóbi yẹn sọ pé orí ṣọ́ọ̀bù máa lo ògùn ẹ lọ. ẹgbẹ́ tiẹ̀ sílẹ̀ tó bá ní ìṣàkókò ni wọ́n fi ọ̀hún yẹn ó lé náà ni mo bẹ́ fún ọ̀sà ó máa mú ọ̀bẹ yìí ó yẹ àhá ó jẹ́ kẹ́kí láti di agbára tó o bá mú ọmọ ọ̀fẹ́ mi túmọ̀ ẹ̀fọ́ ẹ̀sà ó di ẹ̀dísà ó di ẹ̀dísà ẹ̀sà tàgbá. Elisa. Wọ́n lọ lé kìsà. Ó ti tọ́ ó ti tọ́ta. Wọ́n wo olí ìwà kìnnìún kí làwọn ènìyàn mú. Ẹ ò bí wo jẹ́ Elisa náà lọ. Ó yẹ kàyé àwọn èmi pé àwọn kankan nínú àwọn àti wọn fi ẹ̀mí mo máa ń sọ wọ́n dé èèyàn ó lé dédé máa wò wọ́n èmi ni ké wà lẹ́yìn wọn wo kí ló mú sà. ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n. a má ta wò ẹ wá ní ọ gbọ́dọ̀ má gẹ̀dẹ̀ ẹ wá ní sà wòlíì kan ti dẹ́rù ẹ̀ wòlíì sà wòlíì ikún ikún wòlíì ni wòlíì o ikún wòlíì o lágbára ju tiwa lọ sà ọ̀gẹ̀dẹ̀ ló jẹ ló tẹ̀sí ibi ni ikún ṣe kéde. oníkẹ́ bí a ti kọ́ àyè ah, ah. ikún jẹ ọ̀gẹ̀dẹ̀ ikún jẹ ọ̀gẹ̀dẹ̀ ikún lòdì fíyìn ah, ikún lòdì fíyìn ikún ọ̀mọ̀ pé ohun tó dùn ló ń pani. bí ọ̀gẹ̀dẹ̀ ṣe bá yé ikún jẹ́ nìyẹn sà olúwa ló kó sáfún ọ̀gẹ̀dẹ̀ jíjẹ sà olúwa ló kó sáfún wo àjẹmọ́nú àwa bíṣọ́ọ̀bù náà ni èyí wò wò tí màsílẹ̀ iṣẹ́ mi ò gbé sà wò wò bí mo ṣe ń wà gba bí ìwọ náà lólu à ń sọ olúwa ní gbogbo fura pàpà Facebook kó pọ̀ jù olúwa ha ní agbára jẹ́jẹ́ la olúwa ní olúwa ní pàtàkì olúwa Facebook kó pọ̀ jù jẹ́jẹ́ láti ní agbára olúwa ní olúwa ní wàá ní ìwọ yóò fà bí òun ara yẹn ní wọn ní ẹlò wọn ní ìbá wọn àhá rìkárò jẹ́jẹ́ lórí àkọ́mú ó yẹ sùn àkúbà kúbà wo olúwa tó bá ní ìgbésù pé kò sí máa ń ìgbé kú pé ọ̀run àti wù ẹ̀ ká olúwa tí wọ́n lọ fáyà olúwa tí wọ́n lọ fáyà olúwa àwọn ọmọ yahoo rẹ̀ ti wà ní ìgbésù o yẹ ká hàn o yẹ ká hàn bí o jí aṣọ o yẹ ká sẹ́yìn àkàrà bí la bá o yẹ ti olúwa tí ìbọn yà bí ìgbà ọ̀sán olúwa tí kò fi yíwèé padà o bí má sẹ́lẹ̀ ìbọn fi parí yẹn o yẹ ti. entering here any moment from now. Let's at least let's have fun with him before we leave. And um, my mommy just entered. The living legend, the living icon, Ayo Bogaji. Ẹ jẹ́ before, mi fún wọn látẹ̀wọ́. Otiji under their miniskirt. Girls, the power of the big business, thirty thousand for the account of my company secret. They be like mi ilé lọ sí sọ́bí bí ṣiṣẹ́ ẹ̀gbẹ́ pọ́sà mi ẹgbà mi ilé lọ sí ẹ̀kọ́ bá mi hàkà mi ìyọ̀sọ́lá yìí lórí ṣọ́ṣe ìyàwó kúrò rà mí. Oyè nà DJ pọ́sà tó pọ́sà tó rà kọ́lẹ̀ wọn. Oyè nà tó abẹ́ nà DJ. Líríkù. Kọ́lá àbẹ̀ àbẹ̀. Oyè nà àwọn akéwì náà là ń ṣe ìgbẹ̀mọ̀. Oyè nà ìsìn torí kí lè má jò là ṣe gbọ̀ngbọ̀n torí bí ṣàkàbalẹ̀ kó la ṣe ń sọ pass gbọ́ torí it òun la ṣe ń sọ fan torí kí nàìjà lè develop la ṣe ń sọ tax àwọn olóòótọ́ ni wọ́n ti dákẹ́ mko abiolada àwọn ti bákẹ́ ẹni tó yẹ kó máa gbowó pension ló ṣe wá ṣe oníṣẹ́ oníṣègùn pension lóun kò máa jáde ọmọdébò olè wá kú sí níyà tí bá lọ sí patí nísìnyí olè wá ti jìyà bí wọn ò fún mi lóúnjẹ fúnra mi máa béèrè. All right. It's still the Greenville Awards. Sorry, it's still the Greenville. Okay, anyways, Greenville Awards will be coming up later this year. TAC GM Give Awards. While one of the Greenville artists was performing, nice to the building. All right, still on the matter, back to back. We have another Greenville artist. Actually, we're leaving at 9 o'clock. 9 o'clock, we're out of here. So we're going to be brief about it, please. Just a track. If I call on you, just a track. Then we have the legend, Nice, on the stage. Alright, can I give you artist, please? Team Mike. Team Mike, please, let's have you. A round of applause for you, please, and come on stage. Team Mike. Is this still in the building? With us. And like um, Yinka Salau rightly said, uh, Metami may not be here. but she is well represented. So on behalf of Metomi Wando and Greenview Entertainment Incorporated, I want to say thank you and so I can say more thank you, thank you. Uh, we will launch the movies to support our sister. Ní báyìí Metomi I don't know why you can't call me to come and hold the microphone. I know some people are there in that corner right over there because I really would not like to waste our time. Uh, one year to Madasha Funi, Makogo. So, on behalf of myself, my family, I launched the film with 10K. Who is taking the money? So whoever is collecting for us should go to Alaji Remi Bay first and foremost because wọ́n ní pé àgbà òkè ọmọ tuntun wọ́. I may not have the chance to recognize everybody singularly, personally, or otherwise. Face